نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 اتقوا الله تعالى حق تقوى عليكم بتمسك بسنة رسول الله صلى الله عليه وسلم وإياكم والبدعة في الدين قال ابن مسعود رضي الله تعالى عنه اتبعوا ولا تبتدعوا وقالوا فيكم عباد الله وموضوع خطبتنا اليوم يدور حول الحجرة الحجرة من سنن الأنبياء والمرسلين وهي جهاد الإنجاب وحسن الدين وقد عرف وقد عرف تاريخ الإنسان هجرات كثيرة للأنبياء والمرسلين والحجر إبراهيم الخليل عليه الصلاة والسلام برفع قواعد البيت عباد الله الحجرة أو للحج رسول معاني كثيرة وهي مفارقة بلاد القدس إلى بلاد الإسلام ومفارقة الأشرار أقل إلى أقل الناس أو مقابل من سيدها إذا كان أعمال صالحة أو الانتصار المظلومة لذلك حيا رسول الله صلى الله عليه وسلم وأصحابه إلى مكة أو من مكة إلى المدينة عباد الله ومن أنواع الهجرات هجرة المعاصي لقول رسول الله صلى الله عليه وسلم والمهاجر من حجر من نهى الله عنه أتوقف موضوع عليكم إكرام الله قولي أجل جسارك وبارك على محمد صلى الله عليه وسلم كذلك نبوى محمد صلى الله عليه وسلم lánà ọ̀rọ̀ tí ma ń ti síwájú láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ káàmù ìyẹn nípa gbọ́rọ̀ lọ ní dáadáa olójẹ́bí láti wà nígbà Muhammad sallallahu alaihi wa sallam àwọn èèyàn gbọ́rọ̀ lọ yé wọ́n sì mọ̀ pé ká lu ọ̀rọ̀ lọ́n bá a ti máa ń gbọ́ yìí ọ̀rọ̀ ìrìn àjò tàbá ti gbọ́rọ̀ ọlọ́run kọ́lọ̀ sọ báyìí àlejò sọ báyìí ó ti di ọ̀rọ̀ ìrìn lórí wa ká lò ó ẹ̀gbọ́n òsì ìdí ìsìlámù dáadé ẹni tí ò bá gbọ́ ọlọ́run fún ọkùnrin ọ̀gbọ́n pé nǹkan ọ̀dà olúwa ni wọn máa kó nínú àdìrí káàtà lẹ́mọ̀ àfọ̀rọ̀ sódà àwọn ọ̀lẹ́ mi ò mẹ́ka olúwa ní ní fi àjẹ tó bá tẹ̀ èyí sì bá jẹ́ mẹ́rin fún àwọn iṣu káàtà lẹ́mọ̀ àfọ̀rọ̀ sódà ó nígbà tó bẹ́ẹ̀ ti bá lọ́dọ̀ wọn èyí sábà pé kàyọ̀ da ìyẹn wá ṣe ọlọ́run ìmà kò sífà àmọ́ lónìí àyàfẹ́ tí wọ́n fẹ́ bọ́ nìkan ló kù tó wà nígbà náà sọ pé ní ìbá máa ẹni ní alẹ́ torí ẹ̀kọ́ máa táwà sí èyí tí bá ti gbọ́ ní ìgbọ́ náà nù ẹni tó ti fẹ́ gbọ́ fún gbàgbọ́ yẹ èyí wá burú kọ́lọ̀ ó burú sí àwọn àgbọ̀ kó máa lò lọ eléyìí ti lọ sínú kófò onápe alùkófòrò lè rọrùn kófòrò pé èyàn jáde pé pé ń sá fún ọlọ́run kò fẹ́ bọ̀ èyàn ń sá fún un tó wọ́n sọ pé wọ́n pẹ́ wọ́n pẹ́ wọ́n pẹ́ bọ̀ ọlọ́run ọmọ àtúkọ́ bọ̀ ọ̀wà bọ̀ kúfùlù ẹ̀rọ ni tó ṣe pàtàkì àti láyé lónìí ọ̀nà ìgbàsọ́dọ̀ fi àjí àwa ó ti tàwọn tàná lọ tó láwọn ọ̀nà sáré ní gbọ́ ọlọ́run pọ̀ ti tàwọn tàná lọ tó bá fẹ́ gbọ́ nínú program ọtún àtúkọ́ gbọ́ wà sí àwọn àbá àtúnlẹ̀ ọwà lórí táìmù máa máa hánpọ̀ táwọn àpá sọ́nà tí wọ́n ti wà ní káàkiri ọmọ àti tí wọ́n jòkó rẹ̀ ọ̀sáfẹ́ èyí ti gúúpù ló wà lórí ẹwà fáà ẹ̀dá ti hajj mẹ́gbó fún yín ọjọ́ gúúpù táwọn àpá sọ́nà tí wọ́n ń sọ ọ̀rọ̀ wọn sí ọ̀sáfẹ́ àwọn ọ̀pọ̀ ti gbọ́ ọlọ́run bí wọ́n á gbọ́ láti wò yìí kò ní báyìí sàtọ̀ ní pé kò gbọ́ ni pé kò ní sàtọ̀ tí máa ń sàtọ̀ ọ̀rọ̀ náà tí ò fẹ́ gbọ́ ẹni tí lè rí ní o gbèsè ní pátápátá ní wọ́n lóṣù ní jáde kó bẹ̀rẹ̀ bá kọ́dà bí kí ni òbí ti mùsùlùmí má tó pé ní sàtọ̀ ọ̀rọ̀ náà kò fẹ́ gbọ́ lọ. òṣèlú àmọ́ sábẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àríwá gbọ́mọ̀ bá ti sọ̀rọ̀ ẹlẹ́lẹ́ gbọ́rọ̀ sọ lé mọ́ ọlọ́run bá nínú fẹ́ àdẹ́gbàrí ọlọ́run fẹ́ ṣe wọ́n gbà náà fàá kan sọ tálà ọ̀hún láti ẹni ń tẹ́lọ́run tí ẹni jẹ́rì ẹ̀sìn pé àwọn fọ́sùn náà ń jẹ́rì ẹ̀ àti ẹ̀sìn tẹ́ bá tẹ̀ ẹ̀sìn bá tẹ tó wá jí alógún tẹ̀sùn ó jẹ́rì gbogbo ẹ̀sìn tẹ́ bá tẹ tí ó lò lọ́nà tàbí bàbá Muhammad ọ̀bá ẹnu mú kò ní gbẹ̀ẹ́sẹ̀ ìsinmi ẹ̀yìn àìgbẹ̀ẹ́sẹ̀ wọn mọ́ nìkan tó kò ní jìyà tó ti àwọn àìgbẹ̀ẹ́ tó lè ní ẹjọ́ àkókò jìyà bẹ́ẹ̀ ni ó bàbá ẹni ẹjọ́ àtọ́nà bí èèyàn rẹ̀ èyí ni bàbá ẹni ẹjọ́ jìyà bẹ́ẹ̀ ni bàbá ẹni ẹjọ́ bàbá ẹni ẹjọ́ àtọ́nà bí ó gbà ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àdáadáa lè ló ẹ̀sìn ní kí náà pè lára láì mẹ́sìn irú ìjọba sálẹ́bí ò sí kéèyàn máa fi ewé ẹ̀ àdáadáa lẹ̀ tó bá lè jọ náà ó náà láti ti síwájú yìí ẹ̀jẹ̀ wa mú lọ́wọ́ pé bàbá gbogbo tá a bá ti gbọ́ tó kó tó bá nílò ní. àbáwọn abáwíjọ kan àbáwọn ti kú nìsín ọ̀rọ̀ àforíjì àgbàlagbà àbáwọn ó wá fẹ́rẹ́ ẹ̀sìn báwọn àfà a máa ń tẹ́ máa dìkà ní mọ́sára ní ilé wa oní ajá wọn ìjọba bẹ̀rẹ̀ wọn àwọn abáàmì ó ní àfà èmi náà fẹ́ wọnú ìjọ yìí bóun ní ti rìn àwọn tí ìbílẹ̀ pé alùsùn náà àwọn ìyá bíbí alùsùn náà ìjọ kan ní tọ́tẹ̀ tó gba fọ́ọ̀mù kan tó wọ̀ ọ́ gbogbo mùsùlùmí alùsùn náà lọ́wọ́ yàrá tọ́pọ̀ bá fi ní ìlànà ní Muhammad sallallahu alaihi wasallam alùsúnà ni ọ́ ìtọ́pù ní alùsúnà ni ẹ àwọn tẹ́ ń kẹ ìlànà nẹ́bà Muhammad wọ́n fẹ́ wòpé bá mẹ́bí ti ń jẹun afẹ́ máa jẹun bá mẹ́bí ti ń wọ́sọ afẹ́ máa wọ́sọ bẹ́ẹ̀ bá mẹ́bí ti ń ṣe gbogbo tẹ̀lé ayé bá mẹ́bí ti ń ṣe àyè tó jẹ́ ní ṣe sẹ́ẹ̀kì àwọn máa àbálọ́ fẹ́ wọn náà jọ wa ìyàwó náà kò sí àwọn èsì ìjọ ara wọn lẹ́yìn náà ìkà tó kàn fàájú pé àwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe ẹ̀ẹ̀kan ṣe ọ̀dà ń jẹ́ ìsìn pé ẹlọ́wọ́ àlù hàní kẹ́lì àbáná máa wí ó máa wí kùrán ló máa translate ní ilé ẹ̀sìn wá sí àtọ̀ fún bùkọ́rí ẹ máa kà á. ẹ wá ti mú ásùnmù ni pé gbogbo tí n bá ti gbọ́ nínú àlù hàní pé kùrán ní kí n ṣe bí inú kwanu láti ká ó báyìí àbí mo ká ní hadith abẹ́bí sọ̀rọ̀ alaihi wasallam ó ní ti báyìí lórí ara mi nítìsí ó ní ti báyìí lérí àwọn ọmọ mi lérí àwọn ìyàwó mi nítìsí ó ti àná lọ pàdé àbá èyí ò sì fẹ́ sí ìlà wọ́n náà máa ń fún ilé àwọn ìwé kan ẹgbẹ́ wọ́n máa ń hàlù fún àwọn alábàáyé wọ́n tún àti ìjẹsẹ̀ english àwọn ẹ̀bá máa ń gbà tí wọ́n ń kà bàbá yìí ó ti tà obìnrin ọkùnrin lẹ̀ bàbá ó ti kà ọmọ wa kó mọ̀ sábà ó kó ní bàbá náà jẹ́mọ́ mùsùlùmí àǹfààní tí ń dẹ́ni wà àti ìṣùbà náà lọ ká gbọ́ ká èyí wá jẹ́ ìjú àti gbogbo balẹ̀ tó wà lè ní òun náà nípa àlẹ́jọ́ ìdírọ́ òfin ìdíra kò tẹ́sí òkú láyé tó yé ní ẹgbẹ́ tó ní ìdírọ́ níta bí bá a sọ lórí náà kí ni wọ́n pè ní ìdírọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ sẹ́sìn lẹ́yìn ó kẹ́lẹ́ wọ́n ti ṣe wọ́n ti ṣe àwọn ẹni ti ṣe kọ́lọ̀ ó ti máa ti lọ́dọọdún àti wá sọ́dọọdún tabawo ní sí ìgbà tí ó fi ìjọ̀kẹ̀ tí ń pọ̀ ààbọ̀ sínú Muharram kẹsí Muharram yìí tàbá ń ka oṣù ẹ̀sìn Muharram ní oṣù àkọ́kọ́ gẹ́gẹ́ bí January ṣe jẹ́ oṣù àkọ́kọ́ fún tàwọn ìbò ẹ máa ń táwọn èèyàn máa ń dáwò ní January 40 ẹgbẹ́ ọmọ ọmọ ìwọ̀n jẹ́wò ní Muharram 40 èyí mọ́ ní sàwọn àpá àtiwálẹ̀ ẹgbà àwọn èèyàn kó jọ ẹkọ́ àwọn èèyàn jọ ní general report láníyàn pé afẹ́wọnú ọdún tuntun torí ọdún yìí wa ọdún yìí wa ó fún ẹni general report náà ẹkú tẹ̀lé kò sí nínú alìṣẹ́jọ́ kí náà pè yíra ní èdè lárúbáwá kẹtọ́tọ́ lọ́báwá ní kí ìtumà rẹ̀ táwọ́ ti gbọ́ ìpẹ̀lú ìjọba pé tọ́bá ní jíjọ́ ìtàn pè bẹ́ẹ̀ ni tọ́bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ìtumà ìjìlá dandan ẹlòmí mọ́tàn pè bẹ́ẹ̀ bí tọ́bá ṣe ń tálọ̀ lọ alìṣẹ́jọ́ bí máa ná àwùtáwùl kó sílẹ̀ ìfúnmọ́ nínú àwọn ọmọ ìjọ òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ó ní alimuhajiru man hajara man hallahu ani alhadith sahih anabi sallallahu alaihi wa sallam ó lẹ́yìn tá a sọ pé ó ṣe hijira alimuhajiru ẹni tá a lọ pé ẹni yìí ó ṣe hijira man hajara ay man taqa ẹni bá ti sílẹ̀ ẹgbẹ́ mọ̀n hajjá rẹ̀ lọ ayé mọ̀n tààkà ẹni bá ti sílẹ̀ mọ́nà àwọ̀lọ́mù àyẹ̀wò nǹkan náà ní gbogbo ọ̀sẹ̀ àwọn àlùmọ̀ hajj ọmọ ní kọ́kọ́ ti dìnnà wọ́n náà ti máa ń sin bọ́ọ̀ pọ̀ náà fún látò ní ọkọ̀ tí ó gbọ́ ìfẹ́ nípa tá a kọ́ ìfẹ́ tí ẹ bá ti gbọ́ wà sí ẹ máa ń lò yóò ah, àtẹ̀sẹ̀ dìnnà má hanta ní hajj wọ́n náà ti ṣe ìdíra náà irú yẹ́ta náà ti ṣe wọ́n náà ti ṣe nù. ìwọ́n ń tiẹ̀ olè ni wọ́n ń jà

إلى بلاد الإسلام ìlú tó jẹ́lù gèdè rí kéèyàn fi sílẹ̀ táàbù náà lọ́pẹ̀ ìjọra kéèyàn fi tẹ́lẹ̀ ní a máa ra sọ tó kó ní pé kéèyàn fi ìlú tó jẹ́lù gèdè rí kéèyàn fi ilẹ̀ kó wá lọ ìlú tó jẹ́ Islam lè dáàrí ka hajjá wà nàbí sallallahu alaihi wa sallam wà sábìí lè máa ká ilá láìpẹ́ òun là lẹ́yìn sọ̀lọ̀lọ́wọ́ alẹ́ ìwọ̀sánà lọ́ fi fi àti màdínà ẹlẹ́ àwọn lọ mọ́gà láti lọ màdínà àti ìjírà pẹ̀tọ́nù inú ilé ìrìn náà tó wà fáà lórí náà ó wà bẹ́ẹ̀ wọ̀n ṣẹ́jọ́ ẹ̀yìn tó fi àwùjọ àwọn èèyàn lóòótọ́ ìlú ìsìlámù láwà yìí ìlọrin ìlú ìsìlámù ni àbáwọn kan bí àwùjọ kan bẹ àwùjọ èèyàn bú ni wọ́n wọ́n náà fi àwùjọ àwọn èèyàn bú ọ̀sílẹ̀ ọ̀jọ̀kó tí wọ́n ọba wọn ti fọ́mọ́ ọwá ń lọ àwùjọ àwọn èèyàn rere èèyàn ansal muhajjẹ

wàhálù wọn ìwà fà á ilé ẹni ọlọ́run bá pọ̀ ìjọ pè ní ìjọ ayé wà

lọ́dọ̀ ọ̀nà nǹkan tó bá ṣẹ́kà lọ́dọ̀ ọ̀nà ọba ọlọ́wà ní ẹ̀sìn ìjọba yìí bẹ́ẹ̀ ẹ̀sìn ìjọba yìí bẹ́ẹ̀ ẹ̀sìn ìjọba yìí bẹ́ẹ̀ àbíká náà rí ẹ̀sìn ìjọba àdébì nǹkan yẹn ṣẹ́ṣà lọ́dọ̀ ọ̀dọ̀ ni ìmọ̀ ó lè jẹ́ àsìkò ó lè jẹ́ gbogbo ọjọ́ ó lè jẹ́ àwọn ọjọ́ ọjọ́ méje là ń lò láyé nínú ọjọ́ méje yìí ọlọ́run náà ló lo àwọn ọjọ́ yìí àbá àlá ni wọ́n ní tí wọ́n ń gbé náà ọjọ́ méje yìí ọlọ́wọ́ ń tẹ́ta ọjọ́ kan rẹ̀ jọun ìtumà ọlọ́run ní ọjọ́ tó lórí ní àwọn tó tẹ́lẹ̀ láyé ọjọ́ ìtumà rẹ̀ ọlọ́run ló tẹ́ta rẹ̀ pàtó wá tẹ́ta rẹ̀ yóò wá sọ àwọn kátẹ́lẹ̀ ṣe ń bẹ̀ lóbi sọ kátà máa ti pé irú àsìkò yẹ mọ́ káyìlá jùmọ̀ yẹn kí bẹ́ẹ̀ sì kiri méjì yẹn kí kò ní jẹ́ mélòó kò ní jẹ́ mẹ́rin láì tó lẹ́yìn àjò ṣùgbọ́n wọn máa ń àbójẹ́ dáàbò kan àwọn akáàrò pé a mọ̀ sí nǹkan báyìí na ilé ṣe náà lẹ́mọ̀ náà nìyẹn ọlọ́run náà tí ó sọ ọ̀nà tẹ́ ṣe ní ọjọ́ yẹn nínú sẹ́tà àwọn tó ká a a

ìjẹ́ mọ́hàrán òun yìí tọ́lọ̀ ń tẹ́jà rí kò tẹ́jà rí sí àlọ́gbà nìyẹn náà ọlọ́run tẹ́jà mọ̀hárán gbogbo oṣù mọ̀hárán pátá láti bẹ̀rẹ̀ dé parí ọlọ́run wá tẹ́jà òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam ó ní afdal siyam ba'da shahr Ramadan siyam shahr al-muharram sallallahu alaihi wasallam àlẹ́bí ní àwẹ̀ tó tún wọ́n lájú nínú àwẹ̀ tí yẹn máa ń gbà yàtọ̀ tó lọ́wọ́ èyí tó tún lájú ní àwẹ̀ mm-hmm. ẹnu mọ̀hárọ̀ ok àtìkòwò láàbà ẹnu mọ̀hárọ̀ àgbọ̀wọ̀ béèrè tí a mú mọ̀hárọ̀ àgbọ̀gbẹ̀ náà àgbọ̀gbẹ̀ àgbọ̀gbẹ̀

ẹlẹ́ẹ̀kejì tọ́ọ̀sẹ̀ rẹ̀ hàn àti ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá àtọjọ́ kọkànlá ọjọ́ ìjẹ́nu àwọn mọ̀hárọ̀mù yìí sáwárí ọjọ́ tó tẹ́ṣà ó tún kí gbogbo ó bọ̀ tí àwọn ọjọ́ kan tó wá ẹwọ́ tó lẹ́sẹ̀ jà lára àwọn oṣù special lọ́nà ọba ni oṣù kalẹ̀ special àmọ́ mẹ́wàá ń bẹ́ ó special ju àwọn ìlú bẹ́ẹ̀ náà ni maharo àwọn bọ̀ mẹ́wàá gbẹ̀yìn ó tó àwọn ìlú ìjẹ́ wọ́n bẹ́ẹ̀ ni maharo bá náà àwọn ọjọ́ tó special bẹ́ẹ̀ ọjọ́ kò lágbàtọ̀ ọjọ́ kẹwàá ó special ọjọ́ kí láwọn akéwì bẹ́ẹ̀ àwọn ìlàgbà bẹ́ẹ̀ ẹgbẹ́ alẹ́ gba ọjọ́ kẹwàá nìkan ó lè gbà á àmì tó ní àlàáfíà jù ká gba ọjọ́ kẹwàá nìkan àmì ká gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá olólàáfíà jù lóòótọ́ àti ó gbà àmọ́ tó bá di ọdún tí ń bọ̀ òun ó gbà ọlọ́run ti di ọdún tó fi kú tó ti di sínú àtàwọn àwọn ènìyàn ọjọ́ kẹsàn-án sí ni ọjọ́ àkọ́kọ́ wọn kọ́ káwàlẹ́ ariwo ọdún àkọ́kọ́ wáwọ́nwá tí ọjọ́ àkọ́kọ́ ọjọ́ tó méjì káwà sí àìsùn ó pọ̀ta káàrà abẹ́wọ́sùn ẹgbẹ́mọ̀sàdúrà bí jáde yẹn tí mú èyí ó jẹ́ àwájọ náà pa kó ló bí láti bọ̀láàdà ti sì náà nítorí ìrìn tó wọ́n kà pápọ̀pọ̀ ànábì kò tó pé mọ́ ara nà kọ́kọ́ àwọn oṣù yẹn bá ti kò tẹ̀lé àwọn náà nìyẹn àmọ́ kò sí nọmba wán kò sí nọmba tù ẹ gbọ́ mi mọ́ kò sí nọmba kò sí nọmba tù pé lẹ́yìn ní oṣù oṣù àkọ́kọ́ kọ́kọ́ tó ń gé lì ọ̀bí àwọn ọ̀bí kẹta okù yẹn kan wà dé nọmba ló bá máa rọ wọn sọ báyìí ìgbà tí àlejò wa ń kó sọ̀rọ̀ fún àwọn àlejò wọn sọ̀rọ̀ gbàgbọ́dọ̀ ìkọ̀ ọmọ ìlú tó tún wọlé láwọn pọ̀ ó ti wá láwọn gọ́fúnà káàkiri lọ́nà wọ́n ti àwọn project tó pọ̀ Abu Musa al-Ash'ari ọ̀dọ̀ lọ́wọ́ sọ́dọ̀ àárín lára àwọn tí wọ́n gẹ́ gọ́fúnà torí ilé ìlera kan ti ṣe ẹjẹ́ kó máa ní déètì ọmọ òrùkọ tó wọ́n bẹ̀. àbúkátà ń fẹ́ àti mọ́sọ fún wọn wàhálà ẹ̀dá ọba yìí wọ́n rú wá pé àwọn sọ̀hábà jọ tí ń sábùkà ń sọ̀rọ̀ wọ́n ló sọ̀rọ̀ nílé sọ̀ ẹjẹ́ àmà kọ pé lẹ́tà yìí gbọ́dọ̀ rẹ̀ ti mú ọtí ìjọba yìí báyìí wọ́n sọ̀pọ̀ wọ́n wá dámọ̀ràn pé ókè bóòlù káàkó èwo ni ó jẹ́ nọmba wán ṣẹ̀kọ́ kò tẹ̀lé ọ̀nà ìbò kò sí nọmba wán kò sí nọmba èwo ni káàkó sí nọmba wán ìbẹ̀rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sàájà ní sọ̀rọ̀lá àwọn àlẹ́ ọ̀sẹ̀ ńlá wọn mú ní ti ti wá àwọn kan ní ẹgbẹ́ àmọ́ ọ̀bẹ̀ náà wọ̀ ẹwù àdánwò tá a fẹ́ fi díà o ẹ̀mọ̀ tí ẹ máa fi fi díà tó máa ti rí bí àtọ́wọ́ padà gbọ́ yóò tó ojú ìmọ̀ ẹ̀sìn mọ́ mọ̀ sí àdìmọ̀ ẹ̀sìn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà wọ́n kọ́ àwọn ọjọ́ wọn láwọn ṣe ìjírá àwọn ọmọ ìjírá ìgbà wọn máa kọ́ra lójọ náà nínú fún ara wọn alaihi wasallam ló ṣe ìjírá láti mọ́ta lọ sí Mẹdínà babaláwọ́ ní ọ̀fíìlà àwùwà nínú ọ̀fíìlà àwùwà òun lànàbí ìjírá ìdíjà tó ní kan mú nìyẹn kan mọ̀ á fún ọgbá wọlé ìgbà tó yá jẹ́ ọmọ ọ̀sùnmọ́n àní ọmọ àti àdì ìjọlọ̀padà àní àti ọ̀sùnmọ́n náà wọ́n wá pẹ̀lú kò ní pé ẹjí káwọn mọ́ mọ̀háwọ̀ wọ́n ti mọ̀háwọ̀ kí ló fi mọ̀háwọ̀ fún support wọ́n ní torí pé wọ́n ní káwọn pín oṣù yẹn ẹ má gbé wọ́n ti rúbà lọ́wọ́ ẹ pa ni náà wọ́n ní oúnjẹ àrùkárù Islam fẹ́ lónìí márùn-ún èyí tó ti kààrùn òun kí ni alhaji kọjá sí pé ọdún ó parí ní Zulhijjah tó yẹ oṣù hajj tó jẹ́ àrùkáwọn islam ìyẹn ti làwọn náà parí sí ká máa bẹ̀rẹ̀ ọdún ní èyí tó tẹ̀lé èyí tó tẹ̀lé ní muharram ní muharram ti jẹ́ oṣù àkọ́kọ́ òkè ní muharram náà ní ìjìra kẹwàá kúra ẹjọ́ kúra ẹjọ́ sáré bí wọ́n máa ń yẹn lọ sáré náà ni màmá ń tètè lé ọ àwọn abẹ́ máa àwọn àwọn olùkè àwọn nígbà tó máa ń fi àti ìyè lérí máa ọlọ́wọ́ ti bínú sí ẹrù wọ́n tó máa lẹ́sọ̀ láwọn àríwá sàdáwọn sàábẹ́ láti kó nínú wọn ni kò rọ́mọ bá kẹ́yẹ́ fún oní ẹ̀mí ọmọ nígbò mi wọ́n náà náà kò rọrùn àwọn tí wọ́n ń tẹ́gẹ́ lọ́wọ́ fún wọn nítorí lẹ́yìn kò sínú sínú àríwá Muhammad sallallahu alaihi wasallam ká máa فتحوا على بريات يا رب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت السلام عليكم